ìpín ẹlẹ́ẹ̀kejì tí a tún lè pín àìrọ́mọbí sí jama òun la pè ní alukimu alabadiya òun ni permanent infertility ẹlẹ́ẹ̀kejì la pè ní alukimu azamaniya òun ni ìdádúró àbí àìrọ́mọbí tó já sí pásìkò díẹ̀ náà ni ó fi ṣẹlẹ̀ tí èèyàn ó padà rọ́mọbí. alákọ̀ọ́kọ́ yìí jama a kí ni àlàyé tó rọ̀ mọ́ jama a. òun náà ni akada halakọ allahu ta'ala akiman ẹni àkọ́kọ́ tó já sí wípé àìrọ́mọ bíi tiẹ̀ ó jẹ́ àìrọ́mọ bíi tí ó máa bẹ gbére ọlọ́mọṣà sọ wá ń bẹ̀ òun náà ni àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run àlékè ọlá dá bẹ́ẹ̀ tó sì já sí tó já sí pé ọlọ́run ló máa iye òǹkà àwọn èèyàn tó ti lò wá fún jàmá àwọn kọ̀ọ̀kan náà kú ń bẹ tó já sí pé kò sí tá a ṣe tán a lọ ilé wọn dánwò lọ́nà tó jìnnà tá a tún lọ ṣerúkíyá fún wọn ṣerúkíyá sínú ilé wọn gbogbo akitiyan tẹ́dá máa ń ṣe láyé náà láti ṣe ṣùgbọ́n ọlọ́run ọba àlékè ọlá ní ohun ò kọ́ mọ́lẹ̀ fúnrú èèyàn bẹ́ẹ̀ ọlọ́mọṣà ìsọ ń bẹ̀. ló fi já sí pé akada alakọ Allahu ta'ala akiman ọba sì dá àwọn kọ̀ọ̀kan nu ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn yìí ní oúnjẹ ọmọ tí wọn ó fọmọ láyà wọn obìnrin sì ni wọn tẹ ẹ bá rí wọn ẹ má wípé oúnjẹ ọmọ ń bẹ láyà wọn wọn ni kódà ń bẹ nínú wọn jama tí kò sí ojú ọ̀nà tọkọ rẹ̀ ó ti gbà rahim. líláhi mọ́lẹ́kù sàmà wá ti wà lárt gbogbo ohun ń jẹ́ ọlá nínú sánmà àti ilẹ̀ tọ́lọ́run ọba àlékè ọlá ni yàkàlùkù máa ń yẹsà tó bá wu ọlọ́run ọba àlékè ọlá ni máa ń dá lẹ́dà yàhábò lè máa ń yẹsà hù iná àtà ìgbà míì ọlọ́run lè máa fún yàn lọ́mọbìnrin lọ́mọbìnrin lọ́mọbìnrin tó yẹ pé gbogbo tí ó bá bí láyé obìnrin ni àwọn èèyàn máa ń pè wọ́n ní Abigail jama ẹlòmíín sì ń bẹ tó jẹ́ sí pé wàyà hábò lè máa ń yẹsà hù dókòrò ọlọ́run sì máa ń fẹ́ lòmíì lọ́kùnrin tó yẹ pé gbogbo ọmọ tí ó bí láyé ọkùnrin ni àwọn ẹ̀ma fi ń ṣàwàdà wọ́n máa ń pè wọ́n ní abiboy bẹ́ẹ̀ sì ni ayusa wejohun dhukurana wa inatha ọlọ́run máa ń fẹ́ lòmíì lọ́kùnrin díẹ̀ yóò fẹ́ lòmíì lóbìnrin díẹ̀ ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ ló ti fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní wa yaj'alu man yasha'u akima ẹni tó bá sì wò ó òun máa ń ṣe ní bó ṣe lọ ló ṣe bọ̀ àgàn ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń sunkún àìríbí láyé abẹ́lẹ́ fún wọn lásìkò yìí ọlọ́run mọ́sàáì fún wọn lọ́mọ àrídùnnú ọwọ́ sùn tẹ́lẹ̀ tí wọ́n fi ń pa ògiri gbígbẹ ọlọ́run dákun bá wa ṣàánú wọn kí wọ́n rí ọmọ fi pa lára ọlá agbára rẹ ọlá ògo rẹ eléyìí òun náà ni alẹ́ òkímú alẹ́ àbàdìyà ẹni tó já sí pé kò sí ń tẹ́ ẹ léṣe láyé kò ní rọmọ bí ọlọ́run bá bẹ̀ ọ́ mọ́sàáì ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì alẹ́ òkímú asàmàníyà ó lámọ̀ sí temporary infertility jama ó ní pé èèyàn ò kàn ní rọmọ bí lásìkò kan ni. Ramabila, si, ọlọ́run ó padà sàánú ń tọ̀hún ó lè jẹ́ lẹ́yìn ọdún márùn-ún ọlọ́dún mẹ́ta àbọ̀ ọlọ́dún mẹ́wàá ń bẹ lọ́nà kan àbọ̀ gbogbo àwọn nǹkan yìí òun náà ni ti ìsìláàmù tó ṣàlàyé ẹ̀ ìpín míì òun tún ni ń tá a ìdádúró tó já wípé ìtọ́jú rẹ̀ ṣeé ṣe nílé ìwòsàn bóyá ìwòsàn ìbò ni àbí tí wọ́n ń lo bẹ́ẹ̀ sì ni àlè òkè mú binisbati lè jinni wa sihiri alẹ́dẹ̀ yomkinu ìlàjòhò bil Qur'an fakot eléyìí tó já sí pé ọ̀nà tí èèyàn lè gbà ṣe òsàn rẹ̀ ó náà ni lílo al-Qur'an nìkan kò sí ọgbọ́n tẹ́ ẹ lè dá láyé kò sí tí wọ́n lè kó jẹ nínú oògùn kò sí tí wọ́n lè lò nínú ìlànà téèyàn bẹ́ẹ̀ ó rọ́ bí àfi lo ìlànà ìwòsàn al-Qur'an fún un ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti dààmú dààmú gbogbo àyẹ̀wò ló ṣe wọn ò ní kò sí ti ń ṣe kó lọ́mọ ṣàdúà àfìgbà tó bá tó lo alukur'an nírú wọn tó rọ́nà àbáyọ abẹ́lẹ́ òun lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tó ń sunkún àìríbí láyé ọmọ àdùnnú ọlọ́mọ ṣàìsí ẹnìkọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọlá ògo ọlọ́run. òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí sílámù rẹ wò ó òye sáré ká òdodo farahàn o òdodo farahàn rẹ múra sí sílámù rẹ o kò yé tójú bọlé.